àwọn ìjọ ahmadiyya àwọn tó ní pọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ahmadu lànà bí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn amadíyà múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadíyà lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá retí Ìsá ọmọ Màríyàmá kì í ṣe Gulam Ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ di ìyá níyà kí gbogbo wa lọ máa dájú ó kúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ ó kúrọ ní gbogbo wọn o kàláwù ìṣọ ṣọwa káàmádì kẹfẹ́rí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin. kàláwù nà wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní Ká káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiu tá retí Ìsá ọmọ Màríyàmá kìí ṣe Gulam Ahmadu torí Allahu kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú kó kúrọ̀ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ kó kúrọ̀ ní gbogbo wọn o. kàláwù ìṣọ́ṣọ́ wa ká má di kẹfẹ́ rí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tijaniya pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀. mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tijaniya pẹ̀lú ibrahim nìyà ó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin káláwù nà wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní alẹ́ òní alẹ́ ọjọ́ òní ni alẹ́ sábtì alẹ́ ọjọ́ sábtì. déètì òní ni ọjọ́ kẹfà oṣù kejì oṣù sọ́fàr ọdún 1444. asòfíà záàtù tọ̀ríkọ́ khalafat al-islam asòfíà záàtù tọ̀ríkọ́ khalafat al-islam ẹ̀sìn súfí onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn islam episode twenty three episode twenty three kókó ìwádìí ní alẹ́ tòní òun ni ṣé ẹni rere àti ẹni ọlọ́run wà nínú àwọn oníṣúfí. ṣé ẹni rere ṣé ẹni rere àti ẹni ọlọ́run ṣé ẹni rere àti ẹni ọlọ́run wà nínú àwọn oníṣúfì. هل من الصوفيين صالح وولي الله هل من الصوفيين صالح وولي الله ṣé ẹni rere àti ẹni ọlọ́run ṣé ẹni rere àti ẹni ọlọ́run wà nínú àwọn oníṣúfì nínú episode twenty two ìyẹn ìjókòó tí a ṣe ní ìjókòó tá a ṣe ní àná nínú ìjókòó náà. mo kà sí etí ìgbọ́ wa àwọn ìdájọ́ tí àwọn àfẹ́ẹ̀sìn mú wá lórí àwọn ìjọ onísúfì tọ̀ríkọ̀ ní pàtàkì jùlọ ìjọ tìjáníyà ìjọ kọ̀dìríyà àti ìjọ ṣàdìlíyà. mo wá gbọ́ tí ọmọ bàbá onísọ̀látù sábíkì sọnù aládìsí wèrè mo gbọ́ tí ó plé fídíò ọ̀kan nínú àwọn àfáà àlùsùn ó plé rẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní máa ṣe àlàyé lórí fídíò náà ọ̀rọ̀ sì ń bọ̀ wá lórí fídíò yẹn ṣùgbọ́n kókó kan tí a fẹ́ tàn mọ́lẹ̀ sí nínú fídíò yẹn òun ni bí ọ̀kan nínú àwọn àfáà súnà láàrin wa nílẹ̀ Yorùbá bó ṣe pín àwọn onísúfí tó bẹ́ẹ̀ gẹ́ tó fi rí àwọn ẹni rere ẹni ọlọ́run mú jáde nínú wọn. insha allah èmi náà yóò padà ṣe àlàyé nínú odidi ẹ́písòdù kan lórí fídíò náà ṣùgbọ́n nínú tó máa ràn wá lọ́wọ́ láti lè gbọ́ fídíò yẹn yé torí pé àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ nínú fídíò yẹn wọn ọ̀bẹ lọ́hùn kí àwọn jẹ́ onísúfí wọn ọ̀bẹ lọ́hùn rẹ̀ kí ọmọ wọn jẹ́ onísúfí wọn ọ̀bẹ lọ́hùn rẹ̀ kí ìyàwó wọn jẹ́ onísúfí. kódà àwọn ẹbí wọn tí wọ́n jẹ́ onísúfí wọ́n ń bá wọn bẹ ọlọ́run kí aláwọ̀ kó mú wọn jáde kù nínú súfì ṣáájú kí wọ́n tó kú ni. nínú ohun tí ojú mi sì tó tẹnu mi gbà nígbà tọ́rọ̀ bá kàn án ó ní wípé bàbá àpá àwa yìí kí aláàbá mi kọ̀ọ̀rún kẹ́ wọn. àwọn náà fìgbà kan wà nípò ní Súfí àmọ́ nígbẹ̀yìngbẹ̀yìn gẹ́gẹ́ bí àwọn àfa ìpè sọ fún wa wọ́n túbá wọn ò kú sínú Súfí. àwọn kan wọ̀nyí èmi yóò padà sọ nígbà tí mo bá analyze fídíò náà. So, kí àkókò má wàá gùn ju bó ṣe yẹ lọ ló wá jẹ́ kí n kọ́kọ́ yọ nǹkan kan jáde nínú fídíò yẹn wípé ṣé ẹni rere àti wòlíì ọlọ́run ẹni ọlọ́run ṣó wà nínú súfí gẹ́gẹ́ bí àwọn kan ṣe fẹ́ ṣe àáfàá wa ìgbọ́ kí a máa bá mi ṣe àlékún ìtọ́sọ́nà rẹ̀ fún àfàwà náà. mo wá fẹ́ sọ ọ̀rọ̀ wípé làálàkà tẹ́jìdù min ìsúná màmádàá asòfìyìn mọ̀tìlákọ̀. ó ṣeé ṣe o kó o rí nínú àwọn àáfàá súnà àwọn àáfàá tí wọ́n ń pera wọn ní onísúnà ó ṣeé ṣe kó o rí nínú wọn ẹni tí ó máa yin àwọn onísúfí pé ẹni rere ni wọ́n ẹni ọlọ́run ni wọ́n mọ̀tìlákọ̀ ni. tí ó tú lẹ́tàn pátápátá tí ó sọ pé gbogbo wọn pátá lẹ́ni ọlọ́run tí ó ní gbogbo wọn pátá ní ẹni rere fálà àtàjà mọ́ṣẹ́ mọ́ o kàtígórì kan nìyẹn nínú àwọn àáfàá súnà tí wọ́n ń kọ orin eré kí onísúfí. ó ní bó ṣe jẹ́ o thumma tajid min ulama ìsúná manzama sufiyin mutilakọ lẹ́yìn náà tọba tó rìn wájú o tún máa rí nínú àwọn àfáà súnà ẹni tí ó ń fi ẹnu àbùkù kan àwọn onísúfí generally generally tó ń fi ẹnu àbùkù kàn wá. ó di sọ̀rí kejì o thumma tajid min ulama'i sunnah man fassala mawqifahu fi sufiyyin famadaha famadaha ba'dahum. wàzámà bá àdọ́wò lẹ́yìn náà tọba tó rìn wájú ó tún wá rí nínú àwọn àfáà súnà ẹni tí ó yànnàná ìdúró rẹ̀ ó yànnàná ìdúró rẹ̀ lórí àwọn Súfí tó jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ó máa yin apá kan nínú àwọn fi pẹ́nire ni wọn wòlíì ọlọ́run ni wọn ó sì máa fi àbùkù kan apá kan wọn pé ọ̀tọ̀ ọlọ́run ni wọn ẹni ibi ni wọn. ẹ̀yin tí ẹ̀ ń mi ìpín mẹta ìpín mẹ́ta tó lè rí rèé láàrin àwùjọ wa láàrin àwọn àáfàá áàlùsùn náà tí àyòwù kó orí kó o kà nínú tí àwọn ulama usunna du'atu sunna alimutamassikuna bilkitabi wa sunna èyíkéyìí tí àyòwù kí o kà. èyíkéyìí tí àyòwù kí o ké èyíkéyìí àáfàá yòówù kí o gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ ìsáídà kó máa yin gbogbo onísúfí tàbí kó máa fi ẹnu ẹ̀tẹ́ kan onísúfí tàbí kó yànnà náà sáàdì lórí àwọn onísúfí kó wá máa yin igun kan kó sì máa tàbùkù igun kejì nínú àwọn oníṣúfì. wàlẹ̀háàdá àsìbáàdùn. ṣe rí bí àwọn àfáà wa àwọn olùpẹ̀pẹ̀ súnà nínú àwùjọ wa bí wọ́n ṣe pẹ̀ka sọ́nà mẹ́ta yìí ó ní ìdí tó fi rí bẹ́ẹ̀ ó ní ìdí tó fi rí bẹ́ẹ̀ nínú àwọn ìdí tó fi rí bẹ́ẹ̀ ó lọ bíi ó lọ bíi ìdí méje tí mo rí sàjọ láti ẹnu igun kìíní igun kejì àti igun kẹta. ìdí àkọ́kọ́ tó fi já sí pé àwọn àfáà súnà ẹnu wọn ò kò ẹnu wọn kò kò pátápátá yányán láti sọ pàtó báyìí pé onísúfí o ipò báyìí ni wọ́n wà nínú ẹ̀sìn. àwọn kan yìn wọ́n wọ́n sì ń sọ pé ẹni wà nínú wọn wòlíì ọlọ́run wà nínú wọn àwọn kan ń tàbùkù wọn àwọn sì ń sọ pé ẹni ibi ni onísúfì ọ̀tá ọlọ́run sì ni. nígbà tí igun kẹta tí òun sọ wípé ẹni eré wà nínú wọn ẹni ibi wà nínú wọn ọ̀tá ọlọ́run wà nínú wọn ọ̀tá ọlọ́run wà nínú wọn wòlíì ọlọ́run sì wà nínú wọn. ohun tó bí eléyìí ó ní ìdí tí kò bá nídìí obìnrin kì í jẹ́kú mọ́lù ìdí àkọ́kọ́ tó bí wàhálà yìí ẹ rí wípé ní ti kéèsì ìjọ amadíyà bí àpẹẹrẹ kéèsì ìjọ amadíyà ẹnu àwọn àáfàá kò ní gbogbo ilẹ̀ lárúbáwá àti gbogbo ibi tí àwọn àfáà gidi wà lágbàńlá ayé wípé wọn kì ṣe mùsùlùmí. Once you are Ahmadist wọ́n ti gbé ìdájọ́ lé wọn lọ́rùn wípé wọn kì ṣe mùsùlùmí. And in fact nígbà kan rí ní Nàìjíríà fọ́ọ̀mù tí àwọn alálàájì máa ń gbà ní igun ẹ bá fẹ́ ṣe ìrìn àjò lọ sí hajj wọ́n kọ sí abẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí àkíyèsí pé bí ìwọ bá jẹ́ ọmọ ìjọ amadíyà ìwọ kò lẹ́tọ̀ọ́ láti gba fọ́ọ̀mù yìí nítorí pé wọn ò fààyè gba kí ọmọ ìjọ amadíyà kó wá ṣiṣẹ́ hajj títí tí ó fi túbá wọ́n kọ síbẹ̀ but later lábẹ́ diplomacy lábẹ́ diplomacy wọ́n ti yọ kíní yẹn kúrò mẹ́ba yìí kò sí bẹ́ẹ̀ mọ́ but ní nǹkan bí ọdún mẹ́wàá sẹ́yìn àwọn tó lọ sí hajj tí èmi ṣe gàràǹtọ̀ wọn wọ́n kọ síbẹ̀ àmọ́ fọ́ọ̀mù eléyìí tá a gbà lọ yìí kò sí ń bẹ̀ for diplomacy purpose ni èyí tó jòdòdò ni wípé ìjọba Saudi ó ti gbégi lé kí èèyàn jẹ́ amadi kó sì wá ṣe hajj so àwọn tí wọ́n máa ṣe hajj nínú ìjọ amadi àtẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn èyí fi ra wọn hàn gẹ́gẹ́ bí ọmọ ìjọ Ahmadiyya ibi tí mo wá ń lọ ni pé èyí ti ṣe tí ìjọba Saudi Arabia tó dá sí pé orílẹ̀-èdè wọn òun ni wọ́n ti pàṣẹ fatiwata àkà lánàá gbogbo fatiwata àkà lánàá orílẹ̀-èdè Saudi Arabia ló ti jẹyọ ló ti wáyé èé ṣe tí nígbà tí àwọn àfa àti fásiwá èé ṣe tí ìjọba ò dá sí kó sì sọ pé pẹ̀lú táwọn àfa ẹ̀sìn sọ yìí o gbogbo ìjọ ẹ̀yìn oníṣú fìtọ̀ríkọ̀ ẹni tí ò bá ti tú wá kò gbọdọ̀ wá sí ìlú àwọn láti wá ṣe hajj ohun tó fà á tíjọba ò fi tí ì dá sí i nífàtọ̀ tí ọba já sí òun ni wípé tàdọ́rọ̀ bá tí àkùwá lórí kòlàmà àwọn ọ̀rọ̀ táwọn àáfàá ń sọ lórí àwọn onísúfí ọ̀rọ̀ yẹn ó ń kọlura wọn ó ń kọlura wọn bí ìgbà tí èèyàn bá bu omi ọ̀sà sínú omi òkun tí wọ́n ń kọlura wọn. àwọn àfáà Saudi àwọn ti gbé fatiwa tiwọn jáde àwọn ti gbé fatiwa tiwọn jáde lórí ìjọ onísúfì tọ̀ríkọ̀ pàápàá jùlọ lórí tìjàníyà lórí kọ̀dìríyà lórí ṣàbìlíyà wọ́n ti pe àwọn yẹn ní kèfèrí a kàn retí kí ìjọba Saudi kó kún àwọn àfáà lọ́wọ́ torí pé ẹnu ibi táwọn àfáà lè sọmọ làwọn ti sọmọ yẹn pé ẹnìkan ò ní wọ Saudi àbẹ́nìkan lẹ́tọ̀ọ́ àti wọ Saudi ọwọ́ ìjọba nìyẹn wà. kí wàá ní ọwọ́ àfà tó fi ń lọ tìkọ̀ bẹ́ẹ̀ kí ló fà á tí ọ̀rọ̀ àwọn àfà tó ń kálukú ń kà tó fi já sí wípé ìwọ ka tírà kan àfáà yẹn ó ròyìn àwọn kan nínú àwọn súfí ó lẹ́ni re ni wọ́n ó ní wòlíì ọlọ́wà nínú wọn wọ́n sì ka síra kan tó dájú wípé ẹni yẹn ń sọ wípé kò sẹ́ni nínú àwọn súfí kò sì sí wòlíì ọlọ́run nínú wọn wáyà tó fi rí bẹ́ẹ̀ tí ò fi dàbí ọ̀rọ̀ amadíyà àwọn ìdí tó fi rí bẹ́ẹ̀ mo fẹ́ sọ̀rọ̀. wáì tí ẹlòmíì nínú àwọn àfá tó fi pín wọn sí mẹ́ta wáì tó fi pín wọn sí mẹ́ta àwọn ìdí tó rọ̀ mọ́ ni mo fẹ́ ká yìí nítorí wípé tí ẹ bá mọ ìdí tí ń bẹ lábẹ́ rẹ̀ ẹ lè lérò wípé bóyá àwọn àfáà Saudi pé bóyá wọ́n ń ṣe ojúṣàjú ni wọn ò sì ṣe ojúṣàjú àwa ni ká gbìyànjú ká mọ ohun tí ń ṣẹlẹ̀ ìdí àkọ́kọ́ ò ní pé káìdì ṣùfì yìí fi wádìí ìlàfíì àṣòfìyà awìtàṣọ́gbò haitu wádàún làwú tààrífàtin mùbìhíratan dídán ète táwọn oníṣúfídá níbi orúkọ tí wọ́n ń pera wọn tí wọ́n gbé kalẹ̀ fún ìlànà wọn orúkọ tí wọ́n gbé kalẹ̀ fún ẹ̀sìn wọn tá a mọ̀ sí àsòfìyà tàbí àtàsọ́wúfù ète tí wọ́n dá níbi tó ti já sí wípé nígbà tí wọ́n ń bi wọ́n léèrè pé kí ni orúkọ kí ni ìtumọ̀ orúkọ tẹ̀ ń jẹ́ yìí kí ni oríkì rẹ̀ wádọ̀ ọ̀hún làwú tààrí fáátí mùbìhíràtàn mùbìhíràtàn jídàn wọ́n wá lọ gbé àwọn oríkì tó dojú ní gbèsè wọ́n gbé kalẹ̀ fún ṣẹ́ẹ̀sì mọ̀ pé bí onígbábà ṣe pé rẹ̀ ni wọ́n ṣe máa pè wọ́n wá lọ rè wá àwọn oríkì àwọn oríkì àwọn ìtumọ̀ tó dáa àwọn ìtumọ̀ tó dá sí pé bíyẹn bá ń gbọ́ àwọn yóò ọmọ ní kò sí tó burú bẹ́ẹ̀ àtàkọ́ọ́là kọ́ ìlú títí ẹnìkan fi sọ wípé iná sùfìyàtàna hàbì yìí mọ̀bíyàtùn àlàlìkìtà wọ́sùnà títí ọ̀kan nínú àwọn àfáà yẹn àwọn tí wọ́n gbé àwọn oríkì extremely interesting definitions tí wọ́n gbé kalẹ̀ ète ni o ète ni tó bẹ́ẹ̀ gẹ́ tí ọ̀kan nínú wọn fi ń sọ wípé iná su iná sufiyata na hazihi mabniyatun mabniyatun alalikitabi wa sunnah tó bẹ́ẹ̀ tẹ́ tó fi sọ wípé súfì wa yìí o súfì wa yìí ẹ̀sìn súfì wa yìí ìlànà súfì wa yìí o wọ́n gbé ka orí alikitaabu alikur'an wa sunna àti àdìsá nẹ́bí fàmà wà pápá hùmọ́ kùbìlà ohun tó bá ṣe kò ń gẹ́ méjèèjì àgbàwọlé wà má kà láfàwùmọ́ rúdà èyí tó bá sì yapa méjèèjì a máa rìjẹ́tì ẹ̀ ẹ wo bí ọ̀rọ̀ yẹn ti dáa tó ẹ wo bó ti dáa tó pé à súnfí à orí kùránì àti àdìsí náà gbé ka ohun tó bá bá kùránì àti àdìsí mu làwọn máa ń ṣe ń bẹ́ẹ̀ ohun tí ọba ti bá mu àwọn èèyàn ṣe é kéèdàn ní ti ète ní ti ète. ẹbí ohun tó bá bá kùránì mu tó bá dì sí mu lẹ́yìn máa ṣe ń bẹ̀ aṣọ funfun tẹ̀yìn tẹ́lẹ̀ tó bá kùránì mu bẹ́ẹ̀ tó bá dì sí mu bẹ́ẹ̀ yìí tẹ́ aṣọ yín lẹ̀ ẹ̀yin mu ẹ sì yé sọ wípé súfì yín mọ̀míyàtùn alàlè kìtàbí wa sunnah ẹ yé sọ bẹ́ẹ̀ jáde pé súfì yín o ẹ gbé ka orí àlùkùránì àti àdìsí ni o ẹ mọ̀ yé sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ yé sọ bẹ́ẹ̀ wàhátà gbọ́nà zọ́ọ̀lù wàkọ́ọ̀lù àti títí elérò kan elérò kan tó fi lérò tó sì sọ pé iná mísìlá máa dá ti sùfìyà ka mísìlì máa dá ti alìsíkí wọ́tọ̀wìd títí elérò kan nínú wọn tó tún fi sọ fáyé wípé à ah, sùfìyà as a cause ní yunifásitì sofia asekos ní mọ́sálásà bí àpèjúwe sọ́bjẹ́tì fíkìú àti tàwídì ni ṣé bẹ́ẹ̀ sì ní tòótọ́ ṣé bẹ́ẹ̀ sì ní ìnáwó yẹ kí ìdú nàkẹ́ ìdá àwọn oníṣòfí wọ́n dá ète gan ni o wọ́n dá ète gan ni ète tí wọ́n dá yẹn ó ṣe sábàbí kan nínú sábàbí tó mú kí àwọn àáfàá kí ọ̀rọ̀ wọn kó forí gbára wọn àbí nígbà tí onígbà sọ pé igbá àwọn igbá báyìí ni bá àti ẹ̀ nígbà rẹ̀ lò wọ́n ní kí mùsùlùmí kó dájọ́ pẹ̀lú ohun tó bá hàn. ewu ní jẹ́ súfí o àwọn ní súfí ẹ̀ẹ̀mọ́ ni orí àlùkùránì àti àdìsí lágbé ka ohun tó bá sì bá kùránì mu tó bá dìísì mu a gbà ń bẹ́ẹ̀ èyí tó bá yapa rẹ̀ á ní ìgbà àwọn ijó wèrè tẹ́ ẹ máa ń jóhun ọba kùránì àti àdìsí bẹ́ẹ̀ ṣe ń ṣe bí aládànà tẹ́ ya wèrè níbi zikiri yẹn gẹ́gẹ́ bí aládìsí wèrè ṣe ọ̀tọ̀ráìtì yín sọ́bá súnà àlẹ́bí mu sọ́bá àlèkìtàbù mu bí gbogbo nǹkan ṣe di ọlọ́run lọ́dọ̀ yín un tọ́ka sí pé àtọ́lọ́run àtẹ̀dá rẹ̀ ọ̀pọ̀ nǹkan náà jọ ni wọ́n ó sì bá àlùkùránì àtàdísì mu bí sọ̀rọ̀ àtìlì fáàtì bó ṣe ju àlùkùránì lọ nígbẹ̀gbẹ̀rún mẹ́fà ìyẹn náà àràpọ̀yé sufi <laughs> ẹgbẹ́ kan rí kìtáàbù àtúnà náà nù bí bàbá oní sọ̀ràtù sábìkì sọnù bó ṣe sọnù ọ̀rọ̀ tiẹ̀ wípé sọ̀ràtù sọ̀ràtù àsábìkì o ọlọ́lá ju sọ̀ràtù ìbẹ̀rẹ̀ níyà lọ o ara pé ẹgbẹ́ kan rí àlè kìtáàbù wàsúnà náà nìyẹn bí ẹ ṣe ń bẹ́ẹ̀ ṣe dá mòlídì ilẹ̀ tẹ́ẹ̀mọ̀ jó tí ìdàrúdàpọ̀ mọ̀ wáyé ńbẹ̀ ara pé súfì yín ọba àlèkìtàbù àsúnà mú náà nìyẹn innahum yakiduna kaida inna sufiyin yakiduna kaida àwọn onísúfì wọ́n ń dèpè nìyí àwọn èèyàn ò tètè wá mọ̀ pé wọ́n ń tètè ọwọ́ pé à wọ́n bi wọ́n léèrè pé súfì wo lẹ tún yìí ó sì sọ wípé à súfì à mọ̀bìníyà láǹkì tábùwà súnà ni ẹ sì jẹ́ káwọn ọmọ máa kọ nílé kéwù ẹ jẹ́ kí wọ́n máa kọ mọ́tíráta ẹ jẹ́ kí wọ́n máa kọ ní yunifásitì ṣe bí it's just a subject like other subjects nínú ìsìlámù ha ète nọ́mbà one o nǹkan àkọ́kọ́ nìyẹn o so nínú àwọn àfáà tẹ́ ń gbà bẹ́ẹ̀ wọ́n bá ní sùfí o ẹni eré wà nínú wọn ẹni ọlọ́wọ́ wà nínú wọn nínú àwọn àfáà tí ó gbà bẹ́ẹ̀ àwọn ní rárá kò sí tó jọ kò sí tó jọ kò sí tó jọ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò dúró sórí àlèkìtàbù wa a sì gbọdọ kọ́mọ níkọ̀kúkọ̀ ìkọ̀kúkọ̀ ni Súfì jẹ́ ṣẹ̀tìrì bí ẹ̀ṣẹ̀tìrì tó pa bí ẹnu àwọn àpá wa kò sí tí ìṣọ̀kan lórí àwọn Súfì ìdí àkọ́kọ́ nìyẹn ìdí ẹlẹ́ẹ̀kejì tí àwọn àpá kan fi lérò pé ẹni rere wà nínú ẹni tí àwọn kò sì gbà bẹ́ẹ̀ ìgìtìrọ́ọ̀rù náà bìlìbáàsì lè múrú à Wà tí wàtìrọ́ọ̀mì náà gáyàtà ìtìrọ́ọ̀mù lè ànà náà yòhìbùnà zàlèmòrú à wọ́n lè ìtìrọ́ọ̀mù. gbígbẹ̀tàn gbígbàtàn jẹ káwọn èèyàn gbàtàn jẹ pé àwọn onísúfí wọ̀nyí wọ́n ní ìwọ ọmọlúwàbí lọ́wọ́ wọ́n á sì máa pọ́nyàn lé gan lójú àmì wọ́n á máa pọ́nyàn lé gan lójú àmì wọ́n ní ìwà alápọ̀nlé ìwà àpọ̀nlé ìwọ ọmọlúwàbí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n ní lọ́wọ́ wọ́n á sì máa pọ́n àwọn èèyàn lé gan-an gáálẹ́tà ní ìtẹ̀rọ̀mù wọ́n máa ń pọ̀ wọ́n lédè òpin torí pé àwọn èèyàn wọ́n máa ń fẹ́ràn ọmọlúàbí àtẹni tí wọ́n bá máa ń pọ̀ wọ́n lé. so àwọn èèyàn wá gbàpọ̀njẹ nígbà tán bá rí oṣù bí kan tó fẹ́ kí àfà kan tó bá búbú mọ́lẹ̀ salamu alaikum salamu alaikum salamu alaikum salamu alaikum ń ṣe báyìí ń ṣe báyìí ṣèṣe láì tó sì bá gbogbo mọ́lẹ̀ wá ní ah, àfáà ìmọ̀ nífẹ̀ẹ́ rí bá gan o ah, ó mọ̀ ní rẹ̀ fẹ́ ti gan o nígbà tó ti di odidi ṣéwù tó bá fẹ́ kíyàn tó ń ṣe báyìí odidi ṣéwù tó ń ṣe báyìí ìrànlẹ́kùnmùlà salamu alaikum salamu alaikum tó ń bẹ̀rẹ̀ báyìí tó ń ba búbú tó ń ba búbú àwọn èèyàn sì fẹ́ tí ó máa ba búbú mọ́lẹ̀ fún wọn wọ́n fẹ́ ni tí ó máa ba búbú mọ́lẹ̀ fún wọn ara ń fàpọ̀nlé wọ́n fẹ́ tí ó máa pọ́n wọn lé kọjá ẹnu àlà làwọn èèyàn bá wò wípé ah, àwọn tí ń pè láwọn súnfì ẹni rè mọ̀ ní wọ́n ẹni ọlọ́ọ̀ mọ̀ ní wọ́n ẹwu bí wọ́n ṣe máa ń àwọn èèyàn ẹwu bí wọ́n ṣe máa kí àwọn èèyàn wọ́n á kí wọn dáadáa wọ́n á bẹ̀rẹ̀ mọ́lẹ̀ dáadáa wọ́n wá sọ ìbẹ̀rẹ̀ mọ́lẹ̀ kíni ìbá búbú mọ́lẹ̀ kíni wọ́n bá sọ di nǹkan gidi. ìwùwàsí wọn lọ́jọ́ kìíní àná ìṣe àpọ́nlé àwọn èèyàn nínú ìlú láàrin àwùjọ wọn lọ́jọ́ kìíní àná ó mú kí àwọn àfáà kan gbà pé ẹni eré wà nínú wọn ṣùgbọ́n àwọn àfáà kan ojú wọn là wọ́n ríran wọ́n ní lóò wọ́n ìṣèyàn rí. No kò yẹ ṣọmọlúàbí ẹni tó fẹ́ dá lọ́dọ̀ èèyàn tí ò dá lọ́dọ̀ ọlọ́run kì í ṣe èèyàn rẹ̀ gbogbo ìgbà búbú mọ́lẹ̀ bú wọn yẹn ẹ̀sìn wò fara máa àwọn tí wọ́n tètè pík wọ́n gẹ̀ẹ́sì wọn nínú àwọn ẹni ṣáájú àwọn tí wọn ò tètè pík wọ́n rí tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí kí ni ohun rere àti àmì ìbẹ̀rù ọlọ́run ìdí nìyẹn tí ẹnu àwọn àbá yẹn tí ò fi kò lórí wọn ó di méjì ìdí kẹta tàmáhàlà ṣùyúkù sùfìyà fi àṣìrọ́rì fi àṣìrọ́rì sùfìyà tàmáhàlà ṣùyúkù sùfìyà fi àṣìrọ́rì sùfìyà wàtàdáràjú fìyà. واستدرجوا في الناس تمثل شيوخ الصوفية في أشرار الصوفية àwọn tí wọ́n jẹ́ ṣéwù súnfí nípìlẹ̀ wọn ò kánjú máa gbé àwọn aburú tí ń bẹnu súnfí hàn wọn ò kánjú. slowly wẹ́rẹ́wẹ́rẹ́ tí kan jẹlé òun ni wọ́n introduce àwọn aburú sufi one by one one by one wọ̀tàdàrà jù fíà bí wọ́n ṣe ń wá ní ìkọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni wọ́n ń dàgbà sí nínú aburú wọn wọ́n ń dàgbà sí nínú aburú torí pé nígbà tí sufi kọ́kọ́ bẹ̀rẹ̀ ní básírọ́ lórílẹ̀‐èdè iraki wọn kọ́kọ́ gbé aburú hàn jáde ohun tí wọ́n ń gbé jáde ni wípé àwọn fẹ́ máa ṣèrántí ọlọ́run àwọn fẹ́ máa tọrọ àforíjìn àwọn fẹ́ máa ṣe àṣàlátù fún ànábì Muhammad sallallahu alaihi wasallam wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ tó bá di wípé tẹ́ bá ti ń ṣàgbékèrè wọ́n máa dákú wọ́n máa dákú wọ́n máa bòmílé wọn lórí wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ó di pé àwọn kòràfàt àwọn kòràfàt àwọn odùrọ́ odùrọ́ odùrọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní máa jáde lẹ́nu wọn onígbà tí wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ pé àwa lọ́lọ́run ni wá ó nígbà tí wọ́n sọ̀rọ̀ pé sọ̀rọ̀ àwọn sàlátù àwọn olóore ju àlùkùránì lọ so wọ́n mú àwọn aburú ìjáde níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan systematically gradually wọ́n wá ń wọ́n wá ń ga sí nínú aburú wọ́n wá ń ga sí nínú aburú wọ́n stadira ju fíyà anas ìyẹn ni wọ́n fi wá tan àwọn èèyàn jẹ ìyẹn ló fi tún àwọn èèyàn jẹ. gradually gradually o ni wọ́n mú aburú yọ jáde nínú sufi wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́. gradually ni. gradually náà ni wọ́n wá ń gòkè àgbà sí i nínú aburú yẹn aburú yẹn wá ń fẹjú ó wá ń fẹjú ó ń fẹjú ó ń fẹjú ló fi gbá sí pé ó nígbà tí wọ́n tó bẹ̀rẹ̀ mòlídìí ṣiṣẹ́ kèsè ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní bẹ̀rẹ̀ mòlídìí ṣiṣẹ́ so àwọn aburú tó kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn àáfàá rí gẹ́gẹ́ bíi bídíà tó mú fásikọ̀ pé àwọn bídíà tí ó sọ ní dipò kí ìlélẹ́ yìí kò gbé ni jáde kù nínú ọgbà Islam so wọ́n bá ní ara wa náà ni wọ́n alùsùnà náà ni wọ́n wọ́n kàn ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ lára ni but àwọn tó gẹ̀ẹ́tì wọn wọ́n ní ah àwọn pípù yìí wọ́n ń yọ aburú inú ìlànà wọn inú ẹ̀sìn wọn jáde díẹ̀díẹ̀ ní o yóò padà wá dirento o yóò padà wá fẹjú o yóò padà wá kò ní bídíàmù fásikọ o yóò padà di bídíàmù káfírọ o ẹjẹ asọjí o wọ́n ké tó o nígbà náà lọ́hùn àwọn yẹn lè mọ́ wọn wọ́n lè mọ́ wọn nínú ọ̀rọ̀ àwọn tí wọn ò rí wọn bẹ́ẹ̀ táwọn rí wọn gẹ́gẹ́ bí ẹni tó kàn kó sínú bídíà mùfásíkọ̀ àwọn fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbé ọ̀rọ̀ kalẹ̀ fún wọn. ara ń tó bí àìfẹnukò ẹnu àwọn àfáà lórí àwọn sùnfínù kó lè mọ̀ tí àtọ̀ bá kà àwọn nǹkan tí ń tẹ lábẹ́ rẹ̀ nu ẹni tó múlé ẹni tó dẹ̀ ẹ́. Okay? ايتي خروج الطرق تحت الصوفية كمثل خروج كنعان أو يان من نوح عليه السلام خروج الطرق تحت الصوفية كمثل خروج كمئان أو يام من نوح عليه السلام níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣúfì là ń gbọ́ ṣúfì ni o ṣúfì là ń gbọ́ ṣe mọ̀ pé mo ní gradually gradually ni wọ́n mú aburú yẹn wá one by one one by one systematically gradually nígbà tó di àsìkò kan làbá tó ń gbọ́ àtọ̀ríkọ̀ súfí tọ̀ríkọ̀ súfí tọ̀ríkọ̀ súfí tọ̀ríkọ̀ súfí. àwọn tí wọ́n jẹ́ fáńdà súfí wọ́n ti ń kásẹ̀ nílẹ̀ làwọn tí wọ́n fi ṣẹ́lé lọ́wọ́ làbá ń gbọ́ tọ̀ríkọ̀ súfí ìwọ náà wò ní ìsìn irú tọ̀ríkọ̀ àtìjàníyà nìsín after one thousand years ni nígbà tí ohun tí ń jẹ́ súfì gẹ́gẹ́ ti wà níta láti bí ìbẹ̀rẹ̀ four hundred years early fourth century ni súfì ti wà níta ohun tí wọ́n ń jẹ́ tọ̀ríkọ̀ tìjàníyà it is after one thousand years. Sorry, báwo. ṣe wá rí jíjáde tí wọ́n wá ń gbé ìta ń pè ní àtọ̀ríkọ̀ àtọ̀ríkọ̀ àtọ̀ríkọ̀ àtọ̀ríkọ̀ jáde láti abẹ́ sufi àfijọ́ rẹ̀ wọ́n dà gẹ́gẹ́ bí ìgbà tí káníánù tàbí yam ó ní ọmọ ànábì nùhù tó parun yẹn orúkọ rẹ̀ ń jẹ́ kanian lọ́dọ̀ àwọn àfáà kan lọ́dọ̀ àwọn igun míì wọ́n ní yáàmù lórúkọ rẹ̀ yálà ó jẹ́ kanianu yálà ó jẹ́ yáàmù o asámọ̀ pé ọmọ bú kan jáde lára ànábì nuhu aleyhisalaam ọmọ tó parẹ́ tó bá ẹ̀kún omi lọ àpẹẹrẹ bí tọ̀ríkọ̀ ṣe tara súnfí jáde tá a wá rí tọ̀ríkọ kọ̀dìríyà tá a rí tọ̀ríkọ nùkṣàmbàdíyà tọ̀ríkọ kàlùwàtíyà tọ̀ríkọ màtùrìdíyà tọ̀ríkọ kàtìníyà tọ̀ríkọ ṣàbìlíyà ṣàbìlíyà tó ṣáájú tọ̀ríkọ tìjàníyà jíjáde tí àwọn tọ̀ríkọ̀ yìí ń jáde one by one one by one one by one láti abẹ́ àwọn tí wọ́n kóra wọn sínú súfí kò sí ohun tá a lè fi àwọn tọ̀ríkọ̀ yẹn wí ju pé àfi bíi jíjáde káníánù bí káníánù ṣe tara núùbù jáde àníṣàlà tí a bá tiẹ̀ sọ wípé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ o ohun tí wọ́n ń pè ní súfí o òun ni ìráyésá o káráyésá ara ẹ̀sìn ìsìláàmù ni ànábì ló mú wá. tẹ́ máa sọ pé òun ṣe ń pè ní súfí níbẹ̀rẹ̀ o nínú àwọn wíkí ẹ̀tàn tẹ́ máa sọ wípé ìsúnmọ́lọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ o kásúmọ́lọ̀ o iṣẹ́ tànábì wá jẹ́ fáyé nù. tẹ́ máa sọ wípé ohun tí ń jẹ́ súfí ni ìmọ̀ tọrọ àforíjì ìmọ̀ ṣe àsàlátù fún Muhammad ìmọ̀ ṣe láìláìlà lọ́wọ́ ta ló mu wá ànábì ló ok ká sọ pé ohun tí wọ́n ń dà pè ní ok ọmọ tí súfì wá bí ní ń jẹ́ tọ̀ríkọ̀ tìjàníyà ló ń jẹ́ tọ̀ríkọ̀ kọ̀dìríyà ló ń jẹ́ tọ̀ríkọ̀ lọ̀ṣàǹbàdíyà ló ń ọmọ tí súfì bí ló ń jẹ́ tọ̀ríkọ̀ wàìsíyà. tọ̀ríkọ̀ kàtìníyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ọmọ tó wá bí pátá lórí burúkú ọmọ ni wọn wọn yẹ olórí burúkú bíi kíni bíi ká ní àánú sí olórí burúkú ọmọ gbogbo ọmọ tí súnfí bí pátá gbogbo ọmọ tí súnfí bí tó bí sáyé pátá ẹ olórí burúkú ayé òun ọ̀run lọ́mọ tí sufi bí sáré wúmọ̀ gẹ́gẹ́ bí kání àánú ṣe jáde kání àánú ọmọ olórí burúkú ni ó sì jáde látara ta ni látara ànábì ọlọ́run so tá a bá tiẹ̀ sọ wípé sufi nípìnlẹ̀ o tá a bá lọ pẹ̀lú definition yín wípé ìlànà ìsúnmọ́lọ́ ni ìlànà ìtọrọ àforíjì ọlọ́run ni ìlànà ìṣàṣàlátù fàlẹ́bí muhammadu ni ìlànà ìráyésá ni ìlànà ìṣàfọ̀mọ́ ọkàn ni tó sì jásí pé gbogbo nǹkan tẹ́ ẹ kálẹ̀ pátá ó wà ní súnà níbi ó wà nínú ẹ ṣẹ̀ṣẹ̀ níìdì tí ìbá já pé olórí kóòsà ni ẹ fẹ́ dá wàhálà lẹ́ni ẹ̀sẹ̀sẹ̀ nídìí kẹtù wá lọ kírètì ọkọ míì kẹtù wá lọ kírètì ọkọ míì àmọ́ torí pé ẹ̀tàn ni gẹ́gẹ́ bí mo ṣe sọ nínú ìdí àkọ́kọ́ kẹ́ìdù ni ẹ̀tàn lásán ni ẹ̀tàn ni ṣẹ̀sì mọ̀ pé àṣírí ẹlẹ́tàn níbẹ̀rẹ̀ bí ọ̀bá tú yóò tú lọ́sàn-án bí àṣírí ẹlẹ́tàn ọ̀bá tú láàárọ̀ kùtùkùtù yóò tú lọ́sàn-án bí ò lọ́sàn yóò tú nírọ̀lẹ́ bí ò nírọ̀lẹ́ yóò tú lálẹ́. so jíjáde tí intanpe ní tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ tó ń jáde yìí àwọn tọ̀ríkọ̀ wọn ti lé ní sẹ́yìntì wọ́n ti lé ní kí ni sẹ́mìtì tó ti jáde gbogbo ẹ̀ pátá òfò ni ìṣìnà ní gbogbo ẹ̀ so ṣe wọ́n àwọn tọ̀ríkọ̀ yẹn bí wọ́n ṣe ń jáde ní sísítẹ́ẹ̀mù táwọn náà ń lò òun ni sísítẹ́ẹ̀mù wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ tí kan máa jẹlé wẹ́rẹ́wẹ́rẹ́ tí kan máa jẹlé làwọn náà ń lò làwọn èèyàn bá lérò wípé orin ní ẹgbẹ́ wá bá wọn tó bá di wìtìwìtì ní máa ń kó náà wìtìwìtì ní ń kó náà wìtìwìtì. àwọn àáfàá kan wọn ò gẹ́ẹ̀tì náà wọn ní ṣe sófì pọ́fítọ̀ rí kọ̀ kò sí pọ́blẹ́mù ṣebí wọ́n ní àwọn fẹ́ máa ṣèrántí ọlọ́ọ̀ni àwọn fẹ́ máa tọrọ àforíjì ọlọ́ọ̀ni àwọn fẹ́ máa ṣe ọ̀sán tó fánà ẹbí ni ẹ kò sí pọ́blẹ́mù ẹ má jẹ́ apá ọkọ̀ mọ́ra wa lọ́wọ́. àwọn kan ní kí ni kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹlẹ́tàn ni wọ́n aburú ń bẹ tán ń ṣe wíwo lẹ́nu awóògùn lọ́rọ̀ wọn ni ní gbogbo àsìkò náà gbogbo àwọn àdìọ́kàn burúkú àdìọ́kàn ẹbọ wọn ò túbọ̀ ta wọn ò kọ́ sínú tírà. n ò tí ì mọ kọ́ sínú tíra ńgbà náà. ara ìdí tí ẹnu àwọn àfa òfin kò ń gbà náà nu lórí ìdájọ́ wọn. ìdí karùn-ún tàfáwùtù túrùk àsòfìyà fìlìbìdìyà haitu káàdàtì tẹ̀dúrú bẹ́ẹ̀ nà lè wà bẹ́ẹ̀ nà àlìmùkàfírọ̀. ṣe rí gbogbo àwọn tọ̀ríkọ̀ súnfí wọ̀nyẹn wọ́n gbé pẹ́ẹ́lí jura wọn lọ nínú bídíà wọ́n ya dìgbò lugi jura wọn lọ nínú bídíà nígbà tó dá sí wípé ìṣe ni wọ́n ń yípo láàrin bídíà mùfásíkọ̀ àti bídíà mùkáfírọ̀ kò wá jẹ́ kí àwọn èèyàn tètè mọ̀ pé ìdájọ́ kan gbòógì rèé lórí wọn so àwọn tí ò tètè mọ ìdájọ́ kan gbòógì lórí wọn àwọn ní à ẹ́ nǹkan mú sọ̀lẹ̀ fún yàní àdìgàdìkúrú náà lọ́wọ́ wà yìí sọ lónà àlàmìnàbí sọlọ lọ́wọ́ rí ìwòsànlá làkì náà wọ́n bá wọn fẹ́lẹ́ bìdá wọn ni à àwọn ń sún fí wọ̀nyẹn àwọn tó rí kọ́ wọ̀nyẹn à wọ́n rántí ọlọ́ọ̀ mi wọ́n ń tọrọ àforíjì mi wọ́n ń ṣe àsàlátù fámẹ́dì muhammadu ní ṣùgbọ́n wọ́n kó sínú àwọn bídíà wẹ́rẹ́ kan ní àwọn kan sì sọ pé no bídíà tí wọ́n kó sí bídíà burúkú ni bídíà tí máa sọ̀yọ́ di kèfèrí ni wọ́n ké tó ẹni bá tún pé méjì lórí wọn. ara tó bí mi o ara tó bí bẹnu ṣe pín méjì lórí ọ̀rọ̀ wọn. ìdí kẹta àtúrúkú àsòfíyà tẹ̀dúrù bẹ́ẹ̀nà sírì wọ̀lìjára nínú system táwọn súfí tún máa ń lò àwọn sọ̀ríkọ̀ súfí o ní pé wọ́n gbé ètò wọn kalẹ̀ kó máa yípo láàrin wíwo lẹ́nu awówo àti kíké tó síta bẹ́ẹ̀ ni àwọn onítọ̀ríkọ̀ nínú nínú ìjàmbá tí wọ́n ṣe ń mọ̀ tí wọ́n ṣe Islam òun náà ni wípé wọ́n gbé súfì wọn kalẹ̀ àwọn kan lo sísítẹ́ẹ̀mù wíwo lẹ́nu awo wo àwọn kan wọ́n ní àwọn ọmọ sọ ohun táwọn ń ṣe ìgbàgbọ́ àwọn àwọn ọmọ sọ́ọ̀tà àwọn èèyàn bá kọ ọ̀rọ̀ tí wọ́n kọ sínú síra irú wọn náà ní gbọ́ sórí social media láì lójútì kéèyàn bọ́ ọ̀tà kó sì máa sọ wípé sọ̀látù sábìkì o ọlọ́lá ju sọ̀látù ìbẹ̀míyà lọ. bàbá tó sọ̀rọ̀ náà ẹ wò gbà tó ti gbé kiri yẹn sórí ọkàn bàbá tó ti lé ní seventy years ẹ wò gbà tó ti gbé sórí ọkàn kó tó wá sọ jáde. so àtúnkà sòfíà tẹ̀dúrù bẹ́ẹ̀ náà sẹ́rí wàlíjà àwọn onítọ̀ríkọ̀ súnfí wọ́n ń yí kó báyìí láàrin ìmùlẹ̀ awo wọn àti ìkéde awo wọn ẹ̀rí pé nígbà kan nàìjíríà nígbà kan nàìjíríà wọ́n máa ń fi àwọn ẹgbẹ́ kan ní secret court ẹgbẹ́ ògbóni ẹ̀rí wípé wọn ò fi hàn aráàlú táwọn ń ṣẹgbẹ́ inú òkùnkùn ni wọ́n máa ń ṣẹgbẹ́ wọn bọ̀ sí ìgbà tó yá táyé gbà wọ́n àwọn náà wá ṣe kí ni àwọn náà wá bọ́ ọ̀ta wọ́n wá ń sọ orú yẹn tí wọ́n jẹ́ wọ́n wá ń dá wàhálà lẹ́ẹ̀ wọ́n á sára wọn ládàá ọmọ ẹgbẹ́ ayé àti ọmọ ẹgbẹ́ kìíní ẹyẹ wọ́n á pàdé ara wọn wọ́n á para wọn dànù àpèjúwe àwọn sùfìnù àpèjúwe àwọn sufi nìyẹn àwọn sufi náà tẹ̀dúrú bẹ́ẹ̀nà bẹ́ẹ̀nà àṣírí wọ̀lìjà àwọn náà yí ipò ni láàrin wíwo lẹ́nu awúwo àti kíké tóo ẹ̀yẹ́ wò á bàbá wa ń jọ̀hún ṣẹ́wà ní òtìjà níyà ǹjẹ́ yìí gbọ́ kí irú àwọn bàbá yẹn kí wọ́n sọ̀rọ̀ bọ́ ọ̀tá wípé ọlọ́run ni wá àwa lọ́lọ́run ǹjẹ́ gbọ́ rí àìgbọ́ wọn. àìgbọ́ wọn tó ń tẹ́ máa gbọ́ ni pé ẹ kí wákàtí márùn-ún o ẹjẹ́ á lọ kírun o ẹjẹ́ á lọ kírun o lẹ́gbàgájá lọ kírun o kò sí tó ga jù ú lọ òun tẹ́ máa gbọ́ wọn nù. ohun tí sì ń bẹ nínú ẹ̀kọ́ súfì wọn ni wípé wàsífà sí òtìjà ní ojú òun lọ ohun tí ń bẹ nínú ẹ̀kọ́ ẹ̀kọ́ nípa sọ̀rọ̀tò lè fàátì ò ní pé sọ̀rọ̀tò lè fàátì o kì í ṣẹgbẹ́ ẹ̀rùn kì í ṣẹgbẹ́ àwẹ̀ bí wọ́n ṣe ń bá a bọ̀ nìyẹn nineteen forty nineteen fifty nineteen sixty nineteen seventy nígbà tó wá nineteen eighty tí ṣéwù Ibrahim Niyass wá wá tó tọ́ra ní nàìjíríà tó délẹ̀ yorùbá wọ́n ní òun ti gbé fáídọ̀ dé òun bá tó fi fáídọ̀ kún tìjà níyà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wọn ní áàlù eh, eh, tìjà níyà nígbà tí ìbẹ̀rù ìyàtọ̀ wá wá wọ́n bá tó kún lọ́wọ́ tó di áàlù àtìjà níyà áàlù àtìjà níyà àjẹkúrú rẹ̀ ìfẹ́ nìyàtì lọ́wọ́ ní gbogbo táwọn ti dákẹ́ lé lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ẹ̀yin èèyàn ẹ máa sọ ẹ̀yin ọmọlẹ́yìn àwọn ẹ máa sọ ìgbà yẹn la wá ń gbọ́ lẹ́nu wọn tí wọ́n ń bọ́ ta ọ̀kan nílùú Ìbàdàn ó ti kú o wọ́n ń pè ní Abdullahi Olódò òun bọ́ ta ó sì sọ fáyé wípé tí kì í bá já sí táwọn ti ju ọlọ́run ni sọ̀dá tó lè bá tì sí àmọ́ ẹ̀ṣẹ̀gbẹ́ ọlọ́run muslim ló ti sọ muslim ó sọ̀rọ̀ yẹn ní muslim tó lẹ́ rìkọ́dù ẹ̀ sílẹ̀ nínú kíṣẹ́ẹ̀tì tí mo ṣe àṣírí sàtúlì pàtì mo gbé ọ̀rọ̀ yẹn wá ń bẹ̀ ó ní tí kì í bá ṣe pé àwọn ń tijú ọlọ́run ni sọ̀rọ̀ tó lè pàtì sí àmọ́ ẹ̀ṣẹ̀gbẹ́ ọlọ́run ẹ̀ gbólóhùn yẹn ẹwu gbọ́dọ̀ yẹn èyí tẹ̀ ń sọ pé ẹni ọlọ́run ni wọ́n wòlíì ọlọ́run ni wọ́n ṣé gbọ́dọ̀ tí ẹni ọlọ́run máa sọ rè ṣé gbọ́dọ̀ tí ẹni rere máa ti máa ti máa ti ẹnu ẹni rere jáde nìyí ó sọ níta gbangba bẹ́ẹ̀ náà nìkan náà ní ìlérò kìíní kan lérò òun náà mọ̀ sọ pé ọlọ́run àti ànẹ́bì Muhammad sọ́lá sọ́lá wípé wọ́n fẹ́ kírun ànábì wa bọ́ wájú ọlọ́run ànábì wa ń sọ fọ́lọ́run wípé òwò ọlọ́run ọyá sì kọ́ mọ̀ ṣe kọ́ mọ̀ ẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn kò jábọ́ lókun sọ́mọ́ ẹnu àwọn ṣéwù wọn ni wọ́n ti gbọ́ inú àwọn tírà wọn ò ní wọ́n ti kà á àmọ́ torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà ojú ọ̀nà tí ó ń tọ síríyà ni pé jẹ́ẹ́jẹ́ ni o ìkọ̀kọ̀ ni o wíwo lẹ́nu awó máa ń wo ni o but later tí Ibrahim Niyasi wá wá sílẹ̀ Yorùbá ó dé Ìbàdàn ó dé Èkó ó dé Ogun State ó káàkiri báyẹn sẹ́mi tiẹ̀ yí bí ibi táyà ni ẹ̀mí ìbẹ̀rù nìyà ẹ̀mí ẹ̀ yí bí ẹ̀mí táyà olówó aṣọ yìí pé gbogbo ohun tí àwọn máa ń sọ fún yín tẹ́ ẹ bá ti wá sí káúlà táwọn máa sọ fún yín ẹ máa sọ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá tún sọ àwọn yóò fi mọ̀ pé èèyàn ńlá ni yín ẹni ọlọ́ọ̀ ni yín ẹ máa sọ jáde báwọn náà ṣe wá fún ọbọ̀ ọ̀tá ni wọ́n máa ń sọ lọ́tùnúsì bẹ́ẹ̀ nìkan náà bọ́ ọ̀tá níbi níbi níbi ìjókòó súná ọmọ ló gbé abọ́ lọ́wọ́ báyìí ó ní ẹ̀wò o ó ní ẹ̀wò o ó lóun kọ́ náà búra o ó ní ọlọ́run ọba ó ní ó gbé ìjọba ayé àti ọ̀run àti gbogbo tí ń bẹ́nu rẹ̀ ó ní bó ṣe gbilé lọ́wọ́ rẹ̀ ó ní bó ṣe gbilé lọ́wọ́ rẹ̀ àbẹ́ẹ̀lẹ́ ẹ̀dọ́ ẹ́ so nínú ìdí tó fi dá sí pé ẹnu àwọn àfáà wa yapa lórí ìdájọ́ wọn ni wípé àtúrúkọ àsòfíyá tẹ̀dúrù bẹ́nà sílùwà nìgbárì àwọn tọ̀ríkọ̀ súnfí wọ̀nyí wọ́n yípo láàrin wíwo lẹ́nu awówo ni àti kíkéde irọ́ wọn síta àwọn tí wọn wá ká irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ lẹ́nu wọ́n mú wọn níwò kí ni o ẹni rẹ̀ àwọn tí wọn ká àwọn ọ̀rọ̀ gbáǹkọ́gbì wọ̀nyí àwọn ọ̀rọ̀ tó burú tí fíráò náà sọrú ẹ̀ rí tí ámá náà sọrú ẹ̀ rí tí kọ́ọ̀rù náà sọrú ẹ̀ rí à ẹnu sufi lẹ́sìn máa gbọ́ ẹnu sufi lẹ́sìn máa gbọ́. so àwọn àfáà tó wá já sí wípé wọ́n jà fáà súnà tí wọn ò gbọ́ pé wọ́n sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀. wọ́n ń pè wọ́n lẹ́ni ire wọ́n ń pè wọ́n lẹ́ni ọlọ́run àwọn àáfàá tẹ́ ń gbọ́ wípé wọ́n sọ bẹ́ẹ̀ àwọn ni wọ́n kì í ṣẹni ire olórí ibi ni wọ́n ọ̀tọ̀ ọlọ́run ni wọ́n ẹni ibi ni wọ́n ara tó ń bí ìyapẹ ẹnu àwọn àáfàá lórí ọ̀rọ̀ àwọn oníṣòfinù ìdí keje ìtìláàfù lè bí à yùkáyífù nàṣàtọ́ ti túrúkú àṣòfìyà ẹ̀ǹvàrómẹ́ǹtì ẹ̀ǹvàrómẹ́ǹtì táwọn oníṣúfí kọ̀ọ̀kan wà onídìtámìn ìgbòkègbodò wọn akitiyan ojú ọ̀nà súfí wọn torí pé ní ẹ̀ǹvàrómẹ́ǹtì míì wọ́n ráàyè napá wọ́n nà yẹ̀ ní ẹ̀ǹvàrómẹ́ǹtì míì wọ́n kápá mára ni wọ́n ti ọwọ́ ọmọ wọn bọ́ ọ́ àbí aṣọ nítorí pé bí àpẹẹrẹ nìsín lórílẹ̀‐èdè nàìjíríà tí àyè ti gba irọ́ tí ti gba ìsọkúsọ tó bẹ́ẹ̀ gẹ́ tí irú gúrú màrájì tó ń dìkílẹ̀ rẹ̀ pé ń dọ̀lọ́hùn tí ìjọba nàìjíríà tí wọn ò rí ní ọ̀ràn tí wọn àyè gbóńsù fi nàìjíríà náà fi lè bọ́ ọ̀tà náà fi lè sọ wípé tí kì í bá ṣe táwọn ti ju ọlọ́run ni ẹ wo gbólóhùn yẹn àyè gbà wọ́n nàìjíríà tó bẹ́ẹ̀ gẹ́ náà fi lè sọ wípé sọ̀rọ̀ tó lè fàátì kì í ṣe gbádùn kùránì àyè gbà nàìjíríà ni ní orílẹ̀-èdè mìíràn bí orílẹ̀-èdè Saudi Arabia wọn ò mọ̀ bẹ́ẹ̀ nìkan kan dáa kọ́mọ̀ sọ bẹ́ẹ̀ so kìí ṣe pé kò sóhun tìjàníyà ní Saudi Arabia kìí ṣe pé kò sí inú ilé ní ti ń ṣe nǹkan ẹ̀ ní inú ilé ṣe bí there was a time táwọn kan post àwọn alálàájì kan tí wọ́n jó tìjàníyà ṣe pé inú òtẹ́ẹ̀lì tí wọ́n gbà wọ́n ti aṣọ funfun sílẹ̀ wọ́n sì ń ṣe wíìdì wọn ìjọba ò ní pọ̀ṣù wọn kò ní políìsì wọn dé inú òtẹ́ẹ̀lì wọn báyìí ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ dánwò nínú mọ́sálásí wọn wọn ò gbọ́dọ̀ dánwò nínú kíni nínú mọ́sálásí wọn ẹni mọ́sí wọn ìbá ìjẹ́ central mosque ìbá ìjẹ́ láti bí mosque wọn ò gbọ́dọ̀ dánwò bẹ́ẹ̀. so ìtìláàfù yìí bí a yòókà yìí fún nàṣàtọ́ ti túrùkù àsòfìyà different environment ó ń determine activities àwọn Sufi therefore in tí ó hàn sí àwa táwa Nàìjíríà nípa oníṣúfí kò ní hàn sí àwọn ará Saudi. ẹ mọ bí àwọn Saudi bó ti padà hàn sí wọn ni wọ́n ra àwọn tíra wọn ni wọ́n ra àwọn tíra wọn àwọn postgraduate students wọn àwọn phd students wọn tí wọ́n wá from Africa from Africa countries àwọn ni wọ́n tún wá kó àwọn fídíò wá pé àwọn èèyàn wọ̀nyí bí wọ́n ṣe máa ṣe rè àwọn èèyàn wọ̀nyí bí wọ́n ṣe máa ṣe nìyí dẹ̀ẹ́sẹ̀ mọ̀ pé international scholars làwọn apá Saudi so àwọn ìbéèrè ń wọlé lọ́tún lọ́sì lọ́tún lọ́sì lórí ọ̀rọ̀ àwọn oníṣúfí. so nípa bẹ́ẹ̀ ni wọ́n fi ń mọ wípé ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ìlú ìyẹ̀fẹ́ jẹ́rìí kódà kò dá sí wípé wọ́n wà ní Saudi Arabia ṣùgbọ́n wọ́n ti ọwọ́ ọmọ wọn bọ inú aṣọ. ní Nàìjíríà wọ́n yọ ọwọ́ ọmọ wọ́n yọ ọwọ́ ọmọ wọn síta tó bá lè dá ó dá tó bá lè dá ó dá yóò sì dákẹ́ iná ni torí pé aláburú ni wọ́n. so àwa tá a wà ní orílẹ̀-èdè tí ààyè ti gbarọ́ ọlọ́run pé táwọn tètè rí náà rí wọn. àwọn tá a wà ní orílẹ̀-èdè bíi Saudi bíi Kuwait bíi bíi Dubai wọn ò tètè rìnà rí wọn àfi nípasẹ̀ àwọn tẹ́ máa ń kọ púrójẹ́kìtì àfi nípasẹ̀ àwọn oníbèèrè tẹ́ máa ń sẹ́ǹdì béèrè sí wọn. ẹ jẹ́ fún lápẹ̀rẹ̀ kẹ́ ẹ lè mọ̀ wípé ìtìláàpùlì bí à ó lapa níbi fásiwá táwọn àfáà sí lórí àwọn oṣù fi tí ẹnu òfin tí kò títí dìsìn. ní ọdún kan a ń pè nìkan ní dr dr rọ̀fí eh? dr dr rọ̀fí ni wọ́n dá nínú wọn mọ́ ẹni yẹn ó jáde ní jami'a malikus saudi kismul akida ó ṣe phd rẹ̀ níbẹ̀. asúnmọ́ra wa díẹ̀ bí ọ̀rẹ́ kẹ́ni tó parí ẹ̀kọ́ ẹ̀ Saudi Arabia bóyá nígbà tí wọ́n wà ní master level tàbí phd level mi ò lè rántí mọ́ ọjọ́ kan ọmọ wa lọ́dọọdún wọ́n wá mẹ́sẹ̀gì ní àdébọ́yá wọ́n pè mí pé àwọn fẹ́ ṣe sẹ́mínà kan o fún àwọn duat tí wọ́n jẹ́ ọ̀dọ́ ní Ogun State àwọn ó sì fẹ́ kí n kópa níbi dáwọ́rà náà pé àwọn àáfàá láti Saudi Arabia lábẹ́ lábẹ́ bóyá rọ́bítọ̀ tàbí wámì ní ìrántí dáadáa mọ́ ìfẹ́dà rọ́bítọ̀ ọ̀wámì pé àwọn ni wọ́n wàá jẹ́ Uh, instructors àti olùkọ́ni níbi sẹ́mínà yẹn. ok ohun tí mò ń sọ yìí ó ti lé ní ọdún mẹ́wàá but mi ò lè rántí exact year gangan mo bá ní òkúrú mo ní kí wọ́n fọkàn mi sínú àwọn tí ò lọ mo bá lọ nígbà tí mo débẹ̀ ará àwọn lárúbáwá yẹn ó sì pín gbogbo àwa olùkópa ó fún wa sí bíi kíláàsì bíi méjì sí mẹ́ta nínú kíláàsì tèmi wà bí àwọn yẹn ṣe rí mi nínú àwọn tó wá síbẹ̀ tẹ́sítẹ́ra wọn ní duwáàtì a rí àwọn onígbàlàbí a rí àwọn oníṣúfí níbẹ̀ táwọn ti wà wíà pẹ̀lú akitiyan mi against sufi nílẹ̀ yorùbá gbogbo èrò ọkàn wọn ni wípé ohun tí mò ń sọ against àwọn sufi pé lọ́dọ̀ àwọn tí wọ́n nímọ̀ jù mí lọ kò rí bẹ́ẹ̀ àwa wà ní kíláàsì ní ọjọ́ kan so bí ọ̀kan náà àwọn sufi yẹn bó ṣe dìde nìyẹn ó lóun níbèrè ṣéèkù yẹn bá ní fàdán bóyá béèrè béèrè rẹ̀ ó ní máa hukumu kìrọ̀ àti sọ̀lá tẹlifàtì máa hukumu kìrọ̀ àti sọ̀lá tẹlifàtì. mo fẹ́ ṣàlàyé bí ìfìláfìlì bí à àwọn environment àwọn agbègbè tí ó yàtọ̀ síra wọn yìí tó sì ń dìtàmì akitiyan tàbí ọwọ́jà àwọn tọ̀ríkọ̀ súfì wọ̀nyí kẹ́ ẹ lè mọ bí ṣe máa ń lapa nínú fatiwa pé ibi tí wọ́n bá ti ibi tí wọ́n bá ti napa nasẹ̀ a tètè máa ń mọ irú yẹn tí wọ́n jẹ́ ń bẹ̀ ibi tí òfin bá ti wà ń ta tó ká wọn ní atákò wọn ìtètè dá wọn mọ̀ pé ẹni ìbí ni wọn olórí ibú ayé wọn ni wọn wọn ìtètè mọ̀ wọn bẹ́ẹ̀. kí ni ó ṣẹlẹ̀ ní wípé ẹni ìbábẹ̀ lọ́wọ́ ṣèkù yẹn wípé máa fòkùmù kìrọ àti sọ̀làtìlì fàtì ó bẹ̀rẹ̀ lọ́wọ́ ṣèkù yẹn èmi wà ní kíláàsì mo ní kí èsì kì í ṣe ṣé ò bá ní صلاة الفاتح ما هي صلاة الفاتح ẹ̀tí ẹ̀bí lè béèrè òun gá ṣe kí ni òun gá jù béèrè sí wọn padà wọ́n ní ikra ikra lè alimurad muraduka bi salatul fatih ma hiya ó sọ fún kílásímẹ́tì mi yẹn nìyẹn bá ní suratul Fati innaha sigatun nusalli biha ala rasulillah ó ń sọ fún àfọwà wípé gbólóhùn kan ni tá a máa fi tọrọ àsàlátù fún ànábì Muhammad sallallahu alaihi wasallam èsì tá a fó mú wá ni pé màdámà màdámà ìdàkàlẹ̀ ti tìlìkà sígá kọ́ọ̀lìyà mìnàlì màdùrọ́t lábàṣàbíyà ó ń sọ fún ẹni wípé níwọ̀n ìgbà tí n tẹ̀ ń ṣàyẹn tí kò bá ti sí àwọn gbólóhùn tí ọ̀gá ń bẹ̀ kò sábúrú bẹ̀ nù. لأن صلاة لأن الصلاة على النبي صلى الله عليه وسلم هناك ما ورد في في الحديث وهذا يسمى الصلاة الإبراهيمية لكن لو أراد الإنسان أن يصلي على النبي صلى الله عليه وسلم آه، لا بأس لا بأس إذا جاء بصيغة من من عند نفسه يعني كوسي بروبليم asámà pé kan wá ní inú àdìsí táǹkì ní sọlá sí ìbẹ̀rẹ̀míyà so tí wọ́n bá fẹ́ wá sọ̀rọ̀ àti fún ànẹ́bí tiẹ̀ tó o bá kàn sọ pé ọlọ́run bá ń ká ànẹ́bí o bá mi kẹ dáadáa o bá mi kẹ púpọ̀ o bá mi kẹ ní kíkẹ́ kan tí ò ní lópin o àmọ̀rò nìyẹn ní sí ah, ìlú sàá ìlànà òlànà àfáàfá sọ̀rọ̀ báwọn. àwọn oṣù tó gáàsì náà bá ní Allahu Akbar subhanallah nígbà tára wọn sílẹ̀ wọn bá náwó wọn ni jazakumullah khaira sheikhana al-fadil ehm, uridu an ubayyina lakum umuran umuran تخفى عليكم بالنسبة إلى صلاة الفاتح mo ní mo fẹ́ ṣe àwọn àlàyé kan fún yín o nípa àwọn kan tó pamọ́ fún ẹ̀yìn tí mo ti di pé ṣéèkù yẹn nǹkan pamọ́ fún nípa sọ̀tún lè fàájì mo ní kọ́ọ̀dà sá ìlú bí a sí gàtún ìṣọ̀lú nàbí ha على النبي صلى الله عليه وسلم نعم صحيح و... وكذلك الألفاظ التي تتكون فيها صلاة الفاتح لا أجد فيها ما تخالف الشريعة وما تخالف العقيدة لكن هذه الصلاة تتعلق بها akọ́id alibáàtìlà kókó tí mo sọ ní wípé ni ní gẹ́gẹ́ bí ó ń béèrè ṣe sọ táwọn fi sọ́túlì fáṣà àwọn fi ń tọrọ ìkẹ́ àti gẹ̀fà nẹ́bí muhammadu ni mo ní bẹ́ẹ̀ náà lòwí àti pé ṣígà yẹn gangan gbólóhùn yẹn gangan èmi ò fẹ́ èmi gan ò fẹ́ rí gbólóhùn tó takò sẹ̀rí àbẹ níbẹ̀ náà lórí mo ní ṣùgbọ́n ohun tó ba yí ẹ̀ jẹ́ ni pé àwọn àdìọ́kàn burúkú kan ọ̀rọ̀ mọ́ هني شيء أذكرها أذكرها تعود يقين هني من أولا هذه الصلاة لآل تدانية وآل تدانية يعتقدون أن صلاة الفاتي تعدل ستة آلاف مرة من القرآن سبحان الله كيف يكون هذا هذا هذا هذا هذا هذا, هذا, هذا, هذا, هذا, هذا, هذا, هذا يعني يعني café ou a látẹjúùs látẹjúùs kẹrẹ àtù lójú ẹsẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí ní máa ka pé àjọkàn wọn rèé lórí ẹ̀ ìkíníre ìkejìre afáàdé àgbà ẹ̀yẹ̀ ni hasibuka hasibuka yẹ sheik hasibuka ó ti tú ọba ètò òun ò ti ẹ̀fẹ́ gbọ́ mi mà pé wọ́n ti ẹ̀ sọ pé sọ́tìlì fàátì yẹn ó lọ lájú kùránì lọ yẹ áá áàdá kúfùrù áàdá kẹ́lẹ́mọ́tò kúfùrù bó ṣe bẹ̀rẹ̀ sí ní mọ̀dọ̀rọ̀ lẹ́nu kí ló fàyẹ kò gbọ́ sọ̀rọ̀sílẹ̀ fáàtì láyé rẹ̀ títí tó sì ṣe dọ̀tọ́rà rẹ̀ kò ṣe báàfù tó jẹ mọ́ onítìjàníyà agbègbè tó sì ti wá orílẹ̀-èdè tó ti wá ẹ̀ lè rí ẹ̀ lè dé mọ́sálásí kan kẹ́ ẹ̀ táwọn kan kẹ́pẹ̀rẹ̀ àwọn onítìjàníyà bóun ni ó sì wá mọ òkodoro onítìjàníyà so irú àwọn àfáà bẹ́ẹ̀ táwọn yóò tari ìbéèrè sí mo lè ní kò sí tó burú bẹ́ẹ̀ so tọ́ bá kà lọ́pàá tí wà kan tí wọ́n ní ẹ kò sí tó burú níbi tọ̀ríkọ̀ ìgbàmíyà ẹ wọ́n ń ṣèrántí ọlọ́ọ̀ni wọ́n ń ṣe gbá ni wàápà tó sọ bẹ́ẹ̀ gangan kò mọ àwọn tí ń jẹ́ bẹ́ẹ̀ kò rí lè jókòó kó stọ́dì wọn kò ṣe project kankan lórí ẹ̀ kò kọ and in most cases ẹni tó fẹ́ dáhùn béèrè bíi kó dáhùn rẹ̀ pàápàá kọ́ bọ́ sórí omi ni. so ohun tí ò lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ tí wọ́n ń bi léèrè tó ọkàn ròyìn fún wípé ẹ fi ń ṣe àtàràtù fànàbì ni ẹ fi ń súnmọ́ lọ́ọ̀ ni yóò sọ pé kò sí tó burú náà ni ó sọ ọ́ tó gbé ìbárúmẹ̀sì táàpá yẹn ti wá àwọn nǹkan jẹ̀rọ̀ǹdà wọ̀nyí ò sí bẹ́ẹ̀ tó bá sì wà bẹ́ẹ̀ fìlẹ̀kúfúyà ni ní kọ̀rọ̀ ni wọ́n ti ń ṣe ń bẹ́ẹ̀ ohun tó ṣe ní gbangba ọlọ́pàá wá gbọ́ pé àwọn àfa pé wọ́n àwọn kan ní ni wọ́n tó bí ẹnu nìyẹn ọ̀rọ̀ wọn ò kárí kò àwọn àwọn àfọ́ ọ̀mọ̀páláwo ni wọ́n ọ̀mọ̀páláwo ni àwọn ń tìjà níyà kọ̀dì níyà ṣàbí níyà kì í sí gbogbo àfáà ló mà irú àwa ní ìsìn táwa mọ tí ń jẹ́ sọ̀tún ìfásí àmọ́ tó rọ̀ mọ́ àmọ́ tí ń jẹ́ jẹ́ horatil kamal àmọ́ tó rọ̀ mọ́ àmọ́ tí ń jẹ́ tùjínà àmọ́ tó rọ̀ mọ́ sọ̀lọ́tù sádìkì àmọ́ tó rọ̀ mọ́ àmọ́ tí ń pè ní sú tìjà níyà gangan àmọ́ tí ń pè ní kọ̀dìlíyà àmọ́ tí ń pè ní ṣàdìlíyà wọ́n ṣe ní kí àwa tá a mọ àwọn nǹkan wọ̀nyẹn ìdájọ́ táwọn ó gbé kà lórí yóò yàtọ̀ sí ìdájọ́ tẹ́ni tí ò mọ̀ ń pa rẹ̀ tí ó gbé kà lórí. so environment ó ń dìtámì activities àwọn sufi. number eight wùjúdù tọ̀rí kọ́tì sùfì yàmù ayánà wà á dá nìyá fi bí a ti mú ayánà yóò hàdìdú ní kọ́ ṣàmùsí aláti yìí ilé náà fẹ́ jọ pọ́ǹtì kejì bọ̀ ọgbàgbó lọ́tọ̀ ni ṣe rí kí tọ̀rí kọ̀ọ̀kan nínú súfí tó lóko òjúdù tọ̀rí kọ́tìn sòfí yàtí àyànàṣe kó wà nílùú kan wà á dámìyà tàbí kò sí nílùú kan fi bí àti mú àyànà ní àdúgbò kan yuhadidu nìkan ṣà mọ̀sálásì yìí ó máa ń fi ẹnu ààlà sí àwọn discussion tó fẹ́ wáyé lórí rẹ̀ nísìn nílẹ̀ tiwa àrísìdàníyà àríkọ̀dìdíyà àrísàdìlíyà àwọn tó ń pè ní kàlìwàtíyà àmọ́ ibi tí wọ́n wà ló sì ń bẹ̀rẹ̀ àwọn tó ń pè ní kàtìníyà àmọ́ tí wọ́n wà wọ́n sì ń bẹ pọ̀tún òsì nílẹ̀ tiwa àwọn tó ń pè ní lọ́kṣàmbàdíyà wọ́n ń bẹ fún òsì nàìjíríà àwọn tó ń pè ní wẹ̀síyà wọ́n ń bẹ kọ́ á máa bíbí léèrè pé kí ni àfídà wẹ̀síyà àwọn tí ò sí ń lù wa do I need to bother myself on that? No, I don't need it àwọn èsì mo mọ̀ gan wọ́n ti preoccupied mi náà wọ́n ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àsìkò mi wọ́dún tí mo ti bẹ̀rẹ̀ wọ́dún tí mo ti kò sí mi ò sì yé tó mọ katia lórí wọn mi ò yé tó mọ discover àwọn nǹkan tuntun lórí wọn kí n tún wá lọ mọ́ mú ti ìwọ̀ ìsíyà mọ́ tí ọ̀fẹ́ kan sí ń bí táwọn ti ń sin sí ògbọ yorùbá kí wá lọ mú ti kàtìmíyà mọ tàbí kí lọ mú ti kàlùwàtíyà mọ tàbí kí lọ mú ti mẹsàmbàdíyà mọ it's time wasting it's time wasting therefore ẹni tá a sùn sí lájàrún pálù àwọn tán wà ní àyíká wa àwọn ni a lè sọ fáínà lórí ọ̀rọ̀ wọn so irú àwọn tìjáníyà mo lè sọ fáínà fáínà lórí ọ̀rọ̀ wọn irú àwọn kọ̀dìríyà mo lè sọ fáínà fáínà lórí ọ̀rọ̀ wọn irú àwọn ṣàbìlíyà mo lè sọ final final. lórí ọ̀rọ̀ wọn the same thing with Amadiya. Amadiya àwọn exist ní nàìjíríà so final final. mo lè sọ lórí ọ̀rọ̀ wọn so bíbẹ gúrùpù kan nínú àwọn súfí nínú àwùjọ o ní ó sọ bá ṣe sọmọ nípa wọn tí wọ́n bá sínú àwùjọ wa tí wọ́n ń ṣe wèé ní orílẹ̀-èdè míì a láti wá mọ mọ kí ni wọ́n tún ń ṣe ti wọn no no àlédìí ẹ̀ bọ̀tọ́gbọ́n ti bá gbọ́ pé àwọn ń tọ̀ níkọ̀ kàlùwà síyà wọ́n ti wà ní wọ́n ti wà ní àwọn náà ti ní sáré àbí kan ń pàpà wọn ọgbẹ́ ti bá gbọ́ pé àwọn onítọ̀ níkọ̀ wẹ̀síyà àwọn náà ti ní sáré àti wọn o ní tòsí ọjà bá ń tọpa wọn tó ti yé so ìtàkàsọ nípa àwọn yẹn náà ni wípé mọ̀ sí súfì súfì ọ̀dà súfì ìbímọ rí báàrí gbogbo ẹ̀ àrètí tìjàníyà báàrí gbogbo ẹ̀ àrètí kọ̀dìríyà báàrí gbogbo ẹ̀ àrètí ṣàbílíyà ṣíṣú náà tú ọ ni àwọn nǹkan wọ̀nyí ó ń fa kí ó ń fa kí ìyàpẹ̀ ẹnu àwọn àfà kó wáyé lórí ọ̀rọ̀ wọn so àwọn tí wọ́n ń sì ń sọ pé ẹni eré wà nínú wọn tàbí wòlíì wà nínú wọn wọn ò rí wọn délé wọn ò rí wọn délẹ̀délẹ̀ irú èmi yìí àtìrú àwọn àfáà mi tí mo ka fátiwá wọn lánàá bíi sheikh jibril abdullahi ibn abdulrahman jibril tí n bá sí ọkọ wọn bíi sheikh bunubaz bíi sheikh sọ́lù usaimin bíi sheikh fauzan ọ àwọn yẹn jókòó ti èyí tó pọ̀ jù nínú àwọn tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ súnfí wọ́n mọ wúlẹ̀ wúlẹ̀ wúlẹ̀ wúlẹ̀ wúlẹ̀ wọn wọ́n rí pé kèfèrí ni wọ́n ẹlẹ́bọ ni wọ́n wọ́n ń ṣe ní rí wọ́n ń ṣe wòlíì ọlọ́run wọ́n ń ṣe ní ọlọ́run wọ́n kàn díbọ́n ni wọ́n díbọ́n ni. so ohun tó fa ìyapẹ́ ẹnu nìyẹn o kì í ṣe pé ìyapẹ́ ẹnu yẹn wá túmọ̀ sí wípé àwọn kan sọ pé ẹni ọlọ́run wà nù wọn àwọn kan sọ pé ẹni eré wà nù wọn lójókòó sí tiẹ́ fẹ́ ta ni tí ọbẹ̀ náà kò jẹ́ ntìjà níyàní ọbẹ̀ náà kò jẹ́ oníkọ̀dìríyà tí ọbẹ̀ náà kò jẹ́ oníṣàdìríyà ìwà àbá súná yìí tó ń sọ pé ní eré wà nù wọn. Now, والنتيجة هذه الأسباب أن أن علماء السنة والجماعة قسموا الصوفيين إلى قسمين. Ṣé rí totality àwọn okùnfà yìí òun ló wá yọrí sí wípé àwọn àfáà súnmọ́ wà jàmáà o wọ́n wá pé àwọn sófin wọn fi wọn sísọ̀rí méjì. alikisimul awal asòfìyún asọ̀lẹ̀hún asòfìyún asọ̀lẹ̀hún àwọn ìpín àkọ́kọ́ ni àwọn onísúfí tí wọ́n jẹ́ ní rere wàhún àlè akọlù àwọn ni wọ́n kéré jù wàlìkísìmù sáà ní ìpín kejì wọn ni àsùnfìyún bẹ́ẹ̀rù sọ̀lẹ̀ fìyín àwọn oníṣúfì tí wọ́n ṣe ní eré tí wọ́n ṣe ní ọlọ́run wàhùn al-akfa àwọn ni wọ́n sì pọ̀ jù wà á máa gbọ́ farabalẹ̀ o wà á máa sùnfìyún àsọ̀lẹ̀ fún ní ti àwọn oníṣúfì tá a mọ̀ ṣe ní eré yẹn fàhùn al-akọlù àwọn ni wọ́n kéré jù ló ń kà wàhùn min al-sunnah wal-jamaa àwọn yẹn ti wọn ara àwáàlù sínú wàlìjàmá ni wọ́n láàkìn náà hùn ṣùgbọ́n àwọn wákọ̀ òun fi àníwá èyí bídà ṣùgbọ́n àwọn yẹn lọ kó sínú àwọn bídíà wẹ́rẹ́ kan ẹlẹ́tì látòkùrìjù hùn mìnàlìmìlà wọ́n kó sínú àwọn bídíà kan tí ò gbé wọn jáde kúrò nínú mílà ai bídíà tó mọ̀ fásikọ̀ wọ́n lọ kó sínú bídíà táà pè ní bídíà tí wọ́n sọ ní dikòkì wàhùn àlẹ́ àwọn wọ̀nyí ni àwọn olùjọsìn àwọn aráyé sá wọ̀lámíyẹ̀kú ní ní ààlè turk àwọn òsì sí nínú àwọn tọ̀ríkọ̀ ti wọn àwọn òsì nínú àwọn tọ̀ríkọ̀ oṣù fi ni wọ́n ráì wọ́n ìpèrè àwọn tọ̀ríkọ̀ ti wọn wọ́n jẹ́ ubad wọ́n jẹ́ zoad ok wọ̀lámíyẹ̀kú ní ní ààlè turk wọn ò sí nínú tọ̀ríkọ̀ rárá ti wọn bálísà máa àwọn fúnṣà oríṣi ṣùgbọ́n àwọn náà ń sàǹpẹ̀rẹ̀ àwọn ní ṣúfí ìyá nàwó torí pé àwọn èèyàn wọ̀nyẹn ẹ̀yìn táàbù àlálìbá ti sùn torí pé àwọn èèyàn wọ̀nyẹn wọ́n dún ní má aṣọ tí wọ́n fi ran àgùntàn hun lámúyà àtàdù àlálìbá ti sùn tàbí ó tún wà nínú wọn ẹni tí ò dún ní má aṣọ tí wọ́n fi ran àgùntàn hun láti náà rọ́ àwò ṣùgbọ́n wọ́n wòye sí wípé ánàlẹ̀ ẹ̀yìn tìbára bìlì kọ́ọ̀yì lábìlì mùsàlùmíyàt àwọn kan wò wípé ẹ̀ ń ta nídìí gẹ́gẹ́ ní fáàtì kìí sọ̀rọ̀ orúkọ sufi ẹ ọlọ́pẹ̀lú sufi kò kò sí pọ́blẹ́mù ní tí mo bá ń ṣe ní tí mo bá ń ṣe tó jẹ́ súnà nẹ́bì lèmi ò fi mọ̀ pé ó súnà lèmi ọkọ̀ yẹn lásán ò nìyẹn so àwọn kan rí báyẹn nínú wọn irú àwọn tí wọ́n rí bẹ́ẹ̀ òun ni ṣéèkù wa الجيلاني رحمه الله أحد من علماء ahli السنة ọ̀kan ní Abdulkadir Jilani jẹ́ nínú àwọn àfáà sunnah zahadi ni abadi ni olùjọ́sìn ni aráyésá ni ṣùgbọ́n ó gbà kóun mọ̀ pé àwọn oníṣúfí nítorí wípé ó wò wípé òun ráyésá wọ́n sì sọ pé ẹ bá ti ráyé sá kó tún máa jẹ́ súfí so òun ò sí nǹkan tó jẹ́ bíbíà òun ò gbọ́wọ́ òun ò fún yàn lọ́wọ́ ó ti yé báyìí sí so ló fi jẹ́ pé ṣèkí gbúdù tẹ̀míyà tẹ́ ń bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ wọn á ní min ulama ina ahli sunna wal jamaa sheikhuna abdul qadir al jilani so ti ye so òun jẹ́ àpẹẹrẹ pàtàkì tá a lè rí mú wá níjókòó yìí pé nínú àwọn tó pera wọn ní súfí tí wọn ṣe alùtọ̀ríkọ̀ oní àbùkọ́dì Jìlánì jẹ́ àwọn olórí ibú ẹ̀dá kan àwọn ni wọ́n wá lọ dá tọ̀ríkọ̀ lẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ àwọn àfáàṣe bàrọ̀ àdìmọ̀ fún wọ́n ṣe àfọ̀mọ́ rẹ̀ wọ́n wẹ̀ mọ́ kó lórí burúkú àwọn kọ̀dìríyà kí wọ́n pa oríṣiríṣi irọ́ òṣì irú àdánwò kura fáàtì tẹ́ pamọ́ pọ̀tàwọn àfà wọ́n rí náà rí wọ́n rí náà rí pé bí àfà súnà ni ṣùgbọ́n kò sí bá ti fẹ́ rí rìn tí orí ò ní mì pé ó kó sínú àwọn àṣìṣe pẹ́pẹ́pẹ́ àwọn àṣìṣe pẹ́pẹ́pẹ́ yẹn tó jẹ́ bíjà pẹ́pẹ́pẹ́ yẹn kò sọ di kèbèrè kò mú kúrò nínú alùsùnà wal kò mú kúrò nínú alùsùnà wal jamaa ta bá ń sunkún a máa ń rí náà amọ̀ntà ń sọ so irú àwọn àbíkọ́dìjì lámì ni wọ́n wá kéré gan-an ní kéré gan-an irú wọn náà ní tó bá gbọ́ pé ìmáàmù màlìkí o ìmáàmù eh, ṣàfihàn o ìmáàmù ahmadu o pé bóyá wọ́n sọ̀rọ̀ kan tó ń fẹ́ fọ́ ń fi irú àwọn wọ̀nyẹn ni wọ́n ń rí báà kìí ṣe ẹ̀yin olórí burúkú olórí kó sà tẹ́ ẹ sọ láyé ló ń tìjà níyàkọ̀ dìdí yàtàbí níyàwó yìí kìí ṣe wúni ẹ̀yin ògèdè ẹni òfò yìí ẹ̀yin tí wọ́n èjì rí wọ̀nyí ẹ̀yin ń dakúdá yìí tẹ́ ń pọ́ lọ́run lẹ́dà tẹ́ ń pe ẹ̀dá lọ́lọ́run tẹ́ ń sọ pé sọ́kùnrin pàtìkì ẹ̀sẹ̀ jáde kùránì ẹ̀yin tó yẹ kẹ́ ti sọ́dánù àwọn àsùnfìyún àsọ̀nìhùn wọ̀nyí àwọn ni wọ́n kéré gan wọ́n kéré alùsùnà ni wọ́n ṣùgbọ́n wọ́n jẹ́ nítorí ayé sá wọ́n sì jẹ́ olùjọ́sìn àwọn ibi tí wọ́n ti wá parí ẹnu àlà díẹ̀ díẹ̀ wọn yẹn kò sọ wọ́n di oníbídíà làkínà ń wá kán fílíbìdà wọ́n kó sínú àwọn bídíà wẹ́rẹ́ ṣùgbọ́n àwọn àpò òyọ wọn kò nínú alùsùnà wal jamaa àpẹẹrẹ wọn ní sheikh abdulkadir aljilani rahimahullah alikisimu asani wọ́n á na àsòfìyú gẹ́rù sọ̀lẹ́hìn ṣe wádà wọn sófì tí wọ́n ṣe ní rí fahumun aksa àwọn ní pọ̀jù alẹ́dínà mọ́rakù mínà dìín àwọn yẹn wọ́n fò jáde pí kò nú ẹ̀sìn jí wọn ni wọ́n fò jáde kò nú ẹ̀sẹ̀ pátápátá ni wàhún àlèmùrọ́ọ̀dù bí olùwá ní àwọn gangan ni mo gbà lérò pẹ̀lú tọ́píìkì mi tí mo pè ní àsòfíyá zátù tọ̀rí ikọ̀ zátù tọ̀rí àwọn gangan ni tọ́píìkì mi ń bá wí wàhùn mẹ́sìlú àwọn tí mo rí fáàtì yẹn irú wọn ni alùtọ̀ríkọ̀ tìjàníyà alùtọ̀ríkọ̀ kọ̀nìríyà àti alùtọ̀ríkọ̀ ṣàdìríyà. wa àlàhà ùláhì já ati fatawa alulama àwọn wọ̀nyí ni fàtàwà ń bá wí fàtàwà tá a kà lánàá fàtàwà àwọn àpá wa àwọn ni wọ́n ń bá wí wàkọ́ọ̀lù tí fàtàwà sì ń sọ wípé tí ìdájọ́ àwọn àpá wa ń sọ wípé ìnáhùn aṣáájú kúfùrọ̀ àwọn ni kèfèrí tó ṣe kí ni tó burú jù nígbà ìdákùn àwọn ní kèfèrí tó ṣe kíni tó burú jù lọ wàṣíríkàn àwọn ni wọ́n burú jù lọ níbi ṣíṣẹ bọ́ wànífà kọ́ọ̀nù àwọn ni wọ́n burú jù lọ níbi àgàbàǹgebè wàbíbi a àwọn ni wọ́n burú jù lọ níbi bíbíà àwọn súnfì tìjàníyà àwọn súnfì kọ̀dìríyà àwọn súnfì sàbìríyà àwọn ni wọ́n wíkẹ́ẹ̀dì jù lọ níbi kúfúrú níbi ṣíríkù níbi nìfà níbi bídíà gbogbo ẹ̀ ló pèsè wọn lára níbi ká parọ́ mọ́ lọ́hùn ká parọ́ mọ́ jìṣẹ́ ọlọ́hun ká parọ́ mọ́ tírọ̀ ọlọ́hun àwọn súfì tìjàníyà kọ̀dìríyà ṣàdìríyà àwọn ní ọ̀gá jùlọ. àwọn wọ̀nyí ni wọ́n ṣe orí ibú wọ pé túmúná ò sọ̀ látò khalifa òun wọ́n wá ṣe orí ibú náà nílé lóko lájò nílùú àtà túmùnà àsọ̀látò kálífà òun títí táwọn àbá ẹ̀sìn ti wá sọ pé èèwọ̀ ni a gbọ́dọ̀ kírun lẹ́yìn wọn kàmá túmùnà àsọ̀látò àlẹ́yìn gẹ́gẹ́ bí wọ́n ti sọ pé èèwọ̀ tún ni táwọn náà bá kú a gbọ́dọ̀ kírun sí wọn lára ká fi wọ́n lẹ̀ ká fi òkú wọn bí wọ́n ti máa ń sin òkú kékeré ni kí ara wọn kó sinra wọn kí mùsùlùmí má débẹ̀ kó má débi òkú wọn wọ́n sọ pé kọ́lọ́wọ́ foríjìn wọn ìṣẹ̀lẹ̀ tí èèmọ́ sọ̀rọ̀ àforíjìn fún gbogbo ẹ̀ bá ti kú sójú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyá kọ̀dìríyá ṣàbẹ̀dìyà wọn ìṣẹ̀lẹ̀ àforíjìn ọlọ́run ولا تجد أحدا من العلماء من يكون فيهم خيرا وما ضو ó lè rí àáfàá kan tó gbádùn nínú àwọn àfẹ́sùn tí ó sọ pé eléré ń bẹ nínú wọn tí ó sọ pé dáadáa ń bẹ lára wọn. àwòyẹ̀sìfúnàhù àwòyẹ̀sìfúnàhùn bèmífìlì kọ́ọ̀l mínìhùn sọ̀lìhùn àbí kó rí àáfàá kan kó máa ròyìn wípé mínihún sọ́ọ̀lì wúlẹ̀ kìí ṣe nínú àwọn Súfì Tìjàníyà kìí ṣe nínú àwọn Súfì Kọ̀dìríyà kìí ṣe nínú àwọn Súfì Sàdìríyà kò sí mínihún sọ́ọ̀lì wúlẹ̀ kankan bẹ́ẹ̀. ẹ bá sọ bẹ́ẹ̀ nínú oṣù náà kó jẹ́ kéyìn àti òun kájọ wá discourse rẹ̀ èyíkéyìí àfa àsun náà tó bá yanu ẹ̀ padà tó sọ pé mínihún sọ́ọ̀lì wúlẹ̀ nínú àwùjọ wa yìí àwùjọ tó dá sí pé kò sí èlòmíì bẹ́ẹ̀ ló ń súnfí ilá àhálà àtìjàníyà ilá àhálà àlìkọ̀jìníyà ilá àhálà àṣàbìlìyà. so kò láásọ́tù lè kọ́ ń lì sọ́márì ọ̀rọ̀ mi ni pé láásọ́ọ́líhà wà láwàlíyà bẹ́yìn náà tìjàníyìn wàlìkọ̀ọ̀dìrín wàṣàdìlìyìn hàzà wọn hà. kókó ọ̀rọ̀ mi ni pé lálẹ́ ìfọ̀ ni pé kò sí ẹni kan kò sí wòlíì ọlọ́run kan láàrin gbogbo tìjàníyà láàrin gbogbo oníkọ̀dìríyà láàrin gbogbo oníṣàdìríyà kò sí èyí ni òdodo tó bá wù ọ́ gbọ́ kọ́mọ́bà kò gífà ni o tó o bá gbọ́ ká lè tó o bá jẹ́ ìmáàmù ká lè lè kírun lẹ́yìn rẹ̀ tó o bá sì ṣáájú wa kú tàbí ẹnìgbà tó o bá kú káwọn mùsùlùmí lè wà náà wọn tí ó kírun sí ọlá tó o bá wá gbọ́ tó sì péré ẹni àdùsó náà tó sì sọ pé mínímù min ali tìjàníyá wà min ali kọ̀dìríyá wà min ali sàdìríyá rìjálù sọ̀lìhù ẹ lọ́mọ ṣe ìmọ̀mọ̀ àwọn Tìjàníyà kí lẹ́ni rẹ ni wọ́n lọ́mọ ṣe ìmọ̀mù wọn. lọ́mọ ṣe ìmọ̀mù àwọn Tìjàníyà lọ́mọ ṣe ìmọ̀mù àwọn Kọ̀dùríyà lọ́mọ ṣe ìmọ̀mù àwọn Ṣàgbèrè ṣé bẹ́ẹ̀ ni rẹ ni wọ́n ẹ lọ́mọ ṣe ìmọ̀mù wọn. fi ọmọ rẹ bìnrin fi fún wọn ọmọbìnrin rẹ fi fún Tìjàníyà ìtọ́ bá dá nóòtì ìdàníyà wọ fífún ìtọ́ bá dá nóòtì ìdíyà fọmọbìnrin rẹ fífún wọn ilé kí ó tó dálẹ̀ bẹ́ẹ̀ ìtọ́ bá dá nóòtì ìdàníyà dá síbẹ̀ gẹ́gẹ́ bí mùdárísù kọ́ máa bọ́ ọkọ́ àmọ́ lè kí kọ́ máa bọ́ sí tàbísù wọn nígbà yẹn màá tó mọ̀ pé you are you you àmọ́ kọ́kọ́ máa sọ lórí lórí ìjókòó pé Ibn Taymiyyah ó fún wọn sọ́nà mẹ́ta mínihún mínihún sọ̀lìwú náà kèé hu tó wà ń bẹ̀ yẹn kò sẹ́rí lọ bá àwọn alùtìjà níyà kò sẹ́rí lọ bá àwọn oníkọ̀dìrí yà kò sẹ́rí lọ bá àwọn oníṣàgbèrè yà ever never and never Ibn Taymiyyah kò ní sọ wípé sọ́ọ̀lì wú náà áùlìyáù kan ó wà nínú kọ̀dìríyà tàbí ṣàdìlíyà tàbí tìjàníyà. tó ṣe bá ń kọ̀rọ̀ àwọn àfáà wa ẹ kà á pẹ̀lú àgbọ́yé tó gbòòrò ẹ kà á pẹ̀lú àgbọ́yé tó gbòòrò ẹ má kà á pẹ̀lú àgbọ́yé tó kún pinpin a sì mọ̀ bóyá nítorí pé àwọn fámìlì yìí kan jẹ́ ń súnfí so àwọn àwọn yẹn dáa àwọn fábílì yẹn tó dó súfì àwọn yẹn dáa àwọn yẹn dáa ń ti wọn ẹnu àtàrà yín jẹ inṣàlá ọlọ́la á tẹ̀síwájú ẹ bá mi sí àfúgámù yìí o àwọn olórí pupa mo ti ti dé o mo ti ti dé o mo wulẹ̀ tí ń lọ tẹ́tẹ̀lẹ̀ mo ti ń lọ mo ti ń lọ ó ti yé apàdé lọ́la subhanaka allahumma wa bihamdika ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ́ ní bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiu tá à ń retí Ìsá ọmọ Màríyàmá kì í ṣe Gulam Ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọ́dì ìyá níyà kí gbogbo wa lọ́ọ́ máa dájú kó kúrọ̀ ní Mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ̀ ní gbogbo wọn o. kàláwù ìṣọ́ ṣọ́wa káàmọ́dì kẹfẹ́ ríru bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀. mírízà gulam ahmadu. àti ṣéèrù ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim nìyà kó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó fi jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ o.